أنزل القرآن في رمضان وجعله بينات من الهدى والفرقان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولي الإحسان وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للإنس والجار وعلى آله وصحبه ما حان حين وآن آن اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا وعملا صالحا ورزقا طيبا انك ولي ذلك القادر عليه اما بعد قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه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 nípa pé iyyaka na'budu ẹkùnrin náà láwọn ọmọ kẹbùrẹ́ ibn Abbas ìdọ́lọ́ àánú ọ̀gbọ́n ìdọ́lọ́ àánú الله wọ́n ní جميع ما ذكر في القرآن من العبادة فالمراد به التوحيد فبالجودة بس من القرآن كما الله سبحانه وتعالى العبادة wọ́n ní tí ọlọ́wọ́ bá gbà lérò pẹ̀lú ẹ̀ òun náà ní àtọ̀wọ̀ṣe alẹ́bí abúlùbàkọ́ alkẹ́kọ̀ọ́ yìí bó ṣe gbé báwọ́tò àtọ̀wọ̀ nínú alkùnrin àlẹ́lú ti di wá nípa pé àwọn kan tó máa ń ṣe wọ́n báyìí fánù kan ní nínú lábẹ́ àtẹ̀síẹ̀ òun náà ní fáfáwọn kò ní alkùnrin alkùnrin الكليات القرآنية أنا نجينا لقصي على أقوى هم كليات الألفاظ أو المبادئ انا جي هم كليات المعاني كليات الألفاظ هم كعفة مصوات ومن تبات لي كلمة من القرآن اسم يبين اسم يبين ومن تبات لي كلمة من القرآن اسم يبين eléyìí ni kùlùyẹ́ tẹ̀sán àwọn ìmọ̀lá ni olùwájẹ́ mọ̀tọ́rù kó jẹ́ gbogbo tábà ti gbínú sọ ìtumọ̀ báyìí àdíkójẹ́ àbúrò bí lọ́pọ̀lọpọ̀ ọgbà gbogbo tábà ti kéjì náà kọ́ àti ìtumọ̀ báyìí nínú ẹ̀ òun náà ní asọ̀ tó wọ́n lọ́wọ́ ìyá ìgbà àbá ìdọ̀lọ́ àrùn ìgbà wípé gbogbo tábà ti ní sùn kọ́ nọ́ọ̀kọ̀ àrùn فهو حجة لما بان وهو وجبت سلامة داخل سلطان القرآن اسمه هو يعني؟ حجة أريد يعني هلك عن سلطانية هلك عن سلطانية يا ليتها كانت حالية ما فالمبين ما أنزل الله بها من سلطان ما أنزل الله بها من سلطان ما ولقد نعم شوف انت في سلطان ما القرآن اسمه يعني الحجة شريط الكليات الألفاظ والمباني نوع لا ينطق يعني ونوح الإمام الطبري إنه موجم الأوسط في الإمام أحمد بن مسلم وبدا ويبدا بالعيد القدر العام وحده لما رحمت كل حق ذكر فيه القانون هو الطاعات ثم إذا من كلمة ما الطاعات فبي اللهم ضل مادة ثلث به ثم يعني الطاعة ما تلك الله سبحانه وتعالى إلينا لا كليات القلب والمباني مما ويقول الله عليه وسلم ومن بنت عمران التي احسنت فوجها فنفخنا فيه من روحنا ومريم بنت عمران التي احسنت فوجها فنفخنا فيها من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القائمين وكانت من القانتين ما انه الطائعين إن بالله ومسلم الله سبحانه وتعالى إبو مين قال رسول الله حافظوا على الصلوات والصلاة الوسطى حافظوا على الصلوات والصلاة الوسطى وقولوا لله لله قانتين بل قوموا لله صالحين مثلا بيرون سبحان الله يا مريم اقنطي لربك لربي يا مريم اقنطي ربي واسجدي واركعي مع الراكعين. يقولون وقت القنوط والقران. ثم يمكن الطاعه الله سبحانه وتعالى. مثلا يقول لي كليات المعاني كليات المعاني كليات المعاني في هو تفجر كل سمة كلمة من وما بوا كيف بجر كل أسلوب أبي معنى وما شيء شرف من وين وانا أقول كل هذا أبيض من أبيض بكنا ولا آه، كل في كان المعيين لا بكنا wípé gbogbo tó lọ́mọdé ń sọ wípé wọ́n mẹ́ adọ́ọ̀t lọ́nkọ̀ àn ọlọ́run ó fún wa lẹ́nu ìwé ìwé nípa nǹkan yẹn àmọ́ owó tó lọ́mọdé sọ pé wọ́n mẹ́ ibrik lọ́nkọ̀ àn ọlọ́run ó fún wa ìwé nípa nǹkan yẹn eléyìí náà kò lè yá àlùmáàlì lábẹ́júwe mọ́lùkọ́ọ́yà ọ̀nà àbọ̀ọ́sẹ̀ mọ́lùkọ́ọ́yà. القاضي القاضي عنه ما القاضي عنه وما أدراك ما القاضي عنه يوم يقوم الناس كالفراش المنبوح الله قال مني وانت انت عصيني القارعة بكنا الله بكنا يعني وما أدراك ما يوم الدين وما أدراك ما يوم ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بكذا يبين الله بأن تصوى ثم ما هي نار حامية وما أدراك ما هي نار حامية إبراهيم قال وما أدراك ما الحاقة كذبت ثمود وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد القارعة الله سبحانه وتعالى نسبة وما أدراك الله هو سبحانه وتعالى nípa nǹkan وما يدريك لعل الساعة تكون قريبة ابن وما يدريك وما يدريك لعل الساعة قريبة ولا يدريك لعل الساعة تكون قريبة إن الله لعل البابين وأعلم àìsẹ̀ lẹ́wọ̀n ìgbà àyíyàn. ẹgbẹ́ nílẹ̀ bàbá wọn máa ń bọ̀ nípa sáà ọlọ́run mo fa níbi èyí mo nípa lábẹ́ òmìnira àlùmáàlì gbogbo ẹ̀ lọ́jọ́ pípé lára àwọn tó yà tí àwọn bá ṣe sí abala yìí ó pọ̀ so ní ìyájọ́ tó yẹ tẹ̀lé fáàb náà ni mọ̀gbọ́n mara fún fún ìbáyà ló wà ní àbíyá so láti nínú àlàyé òun náà tó nínú ààyà iyyaka na'budu wa iyyaka nasta'in a lè rí ẹ̀rí yọ nínú ẹ̀ fún wọn tó bá náà òṣòro ìlú wọn àwọn òṣòro من قال الوسائل لها أحساب المقاصد قاعدة إيه وبدون لا أفهم أصول شوية قاعدة المجرين الذي هي يرجو آية إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين àlẹ́yìn kọ́ ń rẹ̀ ń pé gbogbo ohun tó máa wá bèèrè lọ́wọ́ wa tọ́jú bí owó nípa pín tó máa wá bèèrè lọ́wọ́ wa àwọn tó máa wá bèèrè lọ́wọ́ wa sì ní ó kó mọ̀tọ́ lè ṣe nù tó máa gbẹ́sí pátá ṣe fún wa bí ká ṣàpèjú mi ọlọ́pàá ṣe fún wa nínú àwọn tí wọn ẹni tí ìbá lẹ́kùn òun sìn ìyẹn ní láti kí ni láti mọ́ra ṣe ìgbàlẹ́gbẹ́ ká kí wọn ọ̀rọ̀ yẹn ni èyí tá a bẹ̀rẹ̀ fún tí yóò mú wa lọ síbi ká kí wọn òun náà ti láti kí ni ẹ̀ṣọ́ wà lá àlùwà náà òun náà jẹ́ kí ni yóò jẹ́ ọ̀rọ̀ yẹn bákan náà kí jẹ́ mùsàhábù ní lókun ṣọ̀rọ̀ yẹn bọ̀tù ni ó lórí tí ẹ bá ṣe èèyàn ọ̀rọ̀ dáadáa tábà pọ̀ fi ṣe nǹkan yẹn náà wọn náà yọ lóta hàn láti ìpínlẹ̀ náà bá súnmọ́ sí lọ́sọ̀lẹ̀ àwọn ènìyàn sọ pé mahadi nàbó wẹ́yà gbẹ́dáwó lẹ́yìn aṣọ́kọ̀ àdá òmìnirẹ́sì lè àmàkùtúrú lè sì wá máa kú lòlù. alẹ́ ní tí màjọ́ pé ní ìfẹ́ ní àwọn ọ̀jọ́ mi lára ni ìyè bá pa ọlọ́jọ́ bí kí gbọ́n mọ́ bákò kọ́mọ wọn ní nínú ìyàgbọ́n ọlọ́run ẹni tó bá ṣe ọmọ ògùn pẹ̀lẹ́ sọ̀rọ̀ àmọ́ kí wọ́n á gbọ́ tó jà láti lọ ra pákó àyùmọ̀ tẹ̀ wọ́n ní gbọ́dọ̀ mọ́ lọ jáde ìṣẹ́tí wọ́n fi wọn rí òun náà má tún gba alága àwọn ọmọ bá pàṣẹ fún ọdún kájú sílẹ̀ ká má débẹ̀ tó jẹ́ haram àwọn ọ̀nà tí òun tọ̀ tó mú yàn débi haram náà òun náà mọ̀ jẹ́ haram lápẹ́jọ́ ìmọ̀ ọmọ sí ìwọ̀ ní mo ṣẹ̀rá sí àbọ̀ kí àwọn jáde lọ fún ìwọ̀n kọjá láti lọ́wọ́ sí náà ìwọ̀ ni ẹgbẹ́ wà sílẹ̀ ni tó sì bí ìlà alharam wọ̀lọ̀kọ̀ ìlà ha àti àmì sọlẹ́ ìmọ̀ kọ́ńdà yẹn tó pẹ̀lú ọ̀pọ̀ ọ̀pọ̀ sọlẹ́ kọ́ńdà yìí ẹ̀rí ẹ̀ wà nínú iyyaka na'budu wa iyyaka nasta'in lọ́nà wo wọ́n yẹ kọ́lá wọn bá sọ pé iyyaka na'budu ìfọwọ́sùn wọ́n ìbìlẹ̀ ìbádà kíáṣí ọlọ́wọ́ bá lọ́kùn sórí ibi ìjọsìn káṣí ọlọ́wọ́ bá lọ́kùn sórí ibi kíni níbi ìjọsìn ògbà mọ̀ pé ọ̀hún yẹn wà sí òun ní bákítọ́ọ̀dù ní rọ́yà ni èyí tó wà mú wa ọ̀gbọ́n wà sáà tó sáà fi ṣe ọlọ́run bá káṣí ọlọ́run bá ìjọ ìyẹn òun náà ní ká wá ìrànlọ́wọ́ lọ́wọ́ على ذكرك وشكرك وحسن ذلك ni ọlọ́run bá wò wọ́n ràn mí lọ́wọ́ lórí kí máa wọ́n sì ní ọlọ́run bá kí máa dúpẹ́ fún ìròyìn ọlọ́run subhanahu wa ta'ala kí fi máa ṣe ìjọsìn fún ọlọ́run bá nígbà tó dá. ṣùgbọ́n ti pẹ́ nìkankan àbọ̀lọ́run ayẹyẹ bá wá yàn lọ́wọ́ náà ààbọ̀ lọ wá yàn lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ kẹ̀kẹ́ àti lọ́wọ́ bá yẹn ọ̀lọ́ tùhánù wò bàtà mo ní ọmọ tuntun ti kì í ìyáàdà kó lè máa jẹ́ hápò fún ìyáàdà àti kó lè máa jẹ́ hápò fún ìdáhùn ìyáàdà náà àbò ìyá ọlọ́wọ́ bá ní tó ń sún láàbọ̀ ìjọsìn fún àní ìjọsìn fún ìkàlù ọba ọ̀rọ̀ mi wàsílẹ̀ wọ́n máa fi ní wọ ìyá àtàkùnà yìí ọba ẹ̀rẹ́ nìkan náà láti máa wá lọ́wọ́ àní wá lọ́wọ́ fún ẹ̀rọ sọ lẹ́yìn bí a ṣe lè rí ẹ̀rí àlùwọ̀sá ìlà ha àti àbùkọ́ sí rẹ̀ nínú ẹ̀ kódà láàpẹ́ láàpẹ́ wọn tó lábala yìí òun náà ti pé المقصد المقاصد أهم من الوسائل ibi tó bá jẹ́ pà ibi tó bá jẹ́ mọ́kúnmọ́t fọ́nà bá wá ju wa ó ṣe pàtàkì ó lọ́lá ju wàsílà láti sọ́lọ́ nínú ayé yìí náà ayé yìí náà ọlọ́run ọgbọ́n gbé ìyá kan náà ló ti ṣáájú wa ìyá kan náà ṣáájú كلمة العبادة إياك نعبد شيء ما توحيد الألوهية هي اللي تصل لها وتصل وما ما تبدي في واجب وإياك نستعين فإذا طيب، الاستعانة اسمها أولوية بما ما تبدي توحيد الربوبية تاجو آه توحيد الألوهية تاجو الربوبية إياك نعبد وإياك نستعين بل ما ما تبدي توحيد الألوهية تاجو الربوبية الحمد لله رب العالمين تقول الله المعلوم من المعروف تقول ألوهيا رب العالمين تقول ألوهيا تقول لا الله أنا ما قلت أقول ألوهية تقول ألوهية تقول لا إياك نعبد وإياك نستعين لك أنا أنا ما قلت أقول ألوهية تقول ألوهية لا مسائل هو إياك نعبد وإياك نستعين لا مسائل هو ما ولا من إياك نعبد وإياك نستعين عليه ojúrù ní yàtọ̀ ìdájọ́ àlèyàn bẹ̀. Ẹgbẹ́ ọwọ́ yẹn àníyàn ti di gbogbo ìgbésẹ̀ wọn lórí. Táà fọ́nà ní sọ àníyàn ọ̀nà mẹ́tàlá àfọ́nà kò sí. A ní àníyàn tí wọ́n túmọ̀ àlùmá ọ̀tọ̀ wọ̀nyí. Aláwọ̀ ni. A ní àníyàn tí wọ́n túmọ̀ àlùmá. A ní àníyàn tí wọ́n túmọ̀ àlùkọ́sùdù. أو العبد شريعة هي ثم ثم التوحيد والإيمان على هي من إياك نعبد وإياك نستعين فإياك نعبد أبا وقت ولقوا ما يهربون ما تدوقوا ويدوسوا يسمى يلكني التوحيد أنا بدلالة المطابقة الذي الإيمان التوحيد يظن إياك نعبد بل الله فاعبد وكن من الشاكرين هتبقى بس ilé mi olùmọ̀wọ̀ ìnáni ẹni pé ẹni tí ò bá nígbàgbọ́ gbogbo iṣẹ́ tó kù bí ẹkú ṣe ní ọ̀dọ́ sí ọlọ́gbọ̀n tí ó gbà lọ́wọ́ ẹ̀ màtó kù nígbàgbọ́ lọ́wọ́ ẹ̀ àmì ìrà ọ̀tọ́ ni. ẹlẹ́kẹ̀jì òun lè ní ṣe máa ń rọ ìfìlà ìfìlà شيخ لا تنوان بشيء فإذا من أن يعني شيخ الله سبحانه وتعالى إخلاصنا عن يمين إياك نعبد لكن بيو ببلاية تضمن عليه إخلاص يمين إياك نعبد فإذا من وإجتنا لكن الإخلاص هو وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين ولا أمروا إلا ليعبدوا ọlọ́pàá tó hálà wọn tààlà tó wọ́n tí a kọ́wọ́ láti ẹ̀rẹ́ tẹ́ àbíkọ́ tọ́lọ́ ọ̀pọ̀lọpọ̀ ṣíṣe fọ́nà tó tún lọ́wọ́ tó hálà wọn tààlà yóò wọ́n ń gbé fún ọlọ́wọ́ báyìí kó jẹ́ kí ní ti yọ ọlọ́wọ́ tó hálà wọn tààlà yóò gbé fún ọlọ́wọ́. wọ́n kàlá ìwé tí ìkìláàsì yẹn bá ti ní ààyè ń mú èèyàn ní orí ẹ̀sìn bàbá bàbá ọmọ sùpánù mọ̀tà. nígbà wọn wọn ń dáwọ́ ìkìláàsì ìkìláàsì lè kọ́ bí lùsọ̀ èyí nǹkan méjì ní àtòjìjẹ́ rẹ̀. aláàkọ́ ni àwùyá alùpùpùmá ẹlẹ́kìnrin kí ni àtẹ̀sírí tẹ̀lá ìbáàdì. àwùyá kí ni a máa ṣe láwùú alùpùpùmá ṣé iṣẹ́ agbọ́n nínú ìdọ́sí lára tí wọ́n ń baṣẹ́ ìdájọ́ tí ò dúkú yẹn rẹ̀ sàn lọ́dọ̀ wọn bá sọ́kàn àwọn ọ̀tá fún ilé ẹgbẹ́ ẹgbẹ́ lọ́nà ẹgbẹ́ kékeré ẹgbẹ́ kékeré lọ́nà ọlọ́run bá yẹ kí wọ́n dé gbogbo gbogbo ẹgbẹ́ pátápátá ní wọ́n ń baṣẹ́ lẹ́yìn. àṣekùn àgbẹ̀wò ẹbọ tó kéré sáàmì ṣẹlẹ̀ ìmú wọn nínú bí yorùbá àwọn nǹkan tó bá ti so papọ̀ mọ́ àwọn nǹkan tó bá jẹ́ kíni tó bá so papọ̀ mọ́ ẹbọ yẹn tó bá so papọ̀ mọ́ ẹbọ kékeré òun náà ṣe kíni yóò bá iṣẹ́ rẹ̀ ní ìpàdé náà nìyá wa. لئن أشركت ليحبطن عملي ولا تكونن من الخاسرين لئن أشركت ليحبطن عملي ولا تكونن من الخاسرين سلام يا سيما كتابي من الدخول أنا بدي الدخول والله أقول لي لو الناس ويا المنافق káàdì tó jẹ́ pé ó wà ní asùn bì ẹ̀rọ ti pé ẹ̀rọ ti pé bí mùnẹ́fìkì tó jẹ́ pé ó gbé ìsìláàmù rẹ̀ fún ìsìláàmù àmọ́ oṣù mùsùlùmí. Mọ̀tọ́kọ̀ fún ìsìláàmù rọ̀ hàn káwọn yóò bá òkú ìyá òkú ìyá òkú òun náà ọmọ nígbà tó jẹ́ ọlọ́wọ́ sàánù wọn ọ̀rọ̀ fún wa pé wọ́n yíra ọmọ ilẹ̀ sọ̀rẹ́ إن المنافقين يخادعون الله يخادعون الله وهو خادعهم وإذا wọ́n máa ṣe káàdì ní káàdì lọ pé àwọn ọ̀gbọ̀lọ̀ fún un tí ìdájú pé wọ́n ń dá ọkọ̀ náà wá àtìgbàjẹ́ ìyàwó ní káàkiri. ìfẹ́ ẹlẹ́tẹ̀mí òun náà ní ìyàwó ní mùsùlùmí ní wá ṣe òun náà ní káàdì sí ẹni tó bá jẹ́ mùsùlùmí ó lè wọṣọ mùsùlùmí náà. ọ̀nà pàtàkì lè wọṣọ mùsùlùmí ọ̀nà mẹ́ta ni kí mùsùlùmí máa ṣiṣẹ́ fún mọ́tẹ́sì torí káwọn yẹn lè bá yìí káwọn yẹn lè bá máa yìí káwọn yẹn lè bá máa gbọ́ lábúgbé ah, á ẹ̀ka yìí lára tí wọ́n bá ṣé ní ìgbé ṣé tó bá tún ọkọ̀ mọ́ nípa yẹn. òun wá kúkọ́ mẹ́ta ẹni ìyá òkú mùsùlùmí lẹ́yìn ọ̀nà mẹ́ta ni a ní àgbéyàwó aláṣẹ fi àpèrè àmì a ní àgbéyàwó sáré fi àtìláyè àmì a ní àgbéyàwó اللائق بعد الأمر ألا تنزعه اللائق في أصل الأمر وإذا دور مسلمين وما في ذلك gbogbo alẹ́ ṣe yìí kò sí owó náà wá torí káwọn ẹni bàbá yìí torí káwọn ẹ̀yà tó bá tún káṣí ra ìwé òun náà máa ń fi àwọn máa ń lé kò kí ní gbogbo ọlọ́wọ́ àrùn ní ilé ìyẹn ti bàjẹ́ kò ní ilé kan ìwé ọlọ́wọ́ àrùn. bí ẹ̀rọ tó gbé máa bá ìyẹn ìlà rẹ̀ bíà sọ̀rọ̀ àkùnkà ń yà láti ayọ̀ kò ní dáadáa kò ní ní kálá ní ìlú ìlú ìlú gẹ́gẹ́ bí wọ́n ti gbé pẹ̀lú ọlọ́wọ́ sọ̀rọ̀ àti àwòkáàdùn rẹ̀ gbogbo àwọn sòwò tẹ̀ ó pé gbogbo àwọn màá ní ìyẹ̀wò tó bẹ̀. àmọ́ ẹ̀fọn kò lè rẹ́sì lọ́wọ́ wọn kan nìkan. àbẹ̀tẹ̀ tó gbọ́dọ̀ wọn náwó ń tiẹ̀ tó wọn tó ti sàárà tó wọn lẹ́nu bí ọ̀rọ̀ ọ̀rọ̀ sùmánù ọ̀dà aláwọ̀ máa ń bẹ́ dáhùn yẹn yí òun nìkan yẹn yí. gbogbo àwọn tó bá ti báyìí wọn ò ní rẹ́sì lọ́wọ́ wọn kan nìkan. في أصل العمل ẹlẹ́kẹ̀jì òun náà ni àwùyá òun ìyá òkú bá ṣe lè àkọ́rí sí ẹ̀fúnná ìlà àpò ẹ̀yà tó ń gbé ìgbà tó bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ sí tó yọ náà wọlé àmọ́ bó ṣe ń ṣèjọ tì yẹn lọ́wọ́ ìyá òkú sí ni ó ṣẹlẹ̀ sí ká ní owó náà kan rẹ̀ lábẹ́jú ẹni tó ń lọ́lá yín tó ti jẹ́ kí nǹkan ọlọ́run tó ti ń kírun rẹ̀ lọ bí ẹnì kan wọlé wọ́n á nìyẹn mọ̀ òun ló ń ṣe bẹ̀rẹ̀ ní ìlú ọ̀hún yẹn. eléyìí náà ọ̀nà méjì làwọn bá kú sí tó wọlé sí pé ó sì ti pín ya rẹ̀ padà ó sì ti dá káà rí ya rẹ̀ kánú ni ó sì ti pín ya rẹ̀ padà bí á ah, òun ti fọ́nà ọ̀gá ni tó bá ń pín ya rẹ̀ padà yọ sí yẹ kíláàsì padà ìbádà ìṣẹ́gun kò lọ́sìn yóò àmọ́ tó bá ń pín pé rẹ̀ padà fá tóbi wá sí ìjọsìn rẹ tán ṣé yóò pàṣẹ rẹ jẹ ní àdúgbò nígbà tí wọn jẹ eléyìí àbá tuntun àbá ní ìyàwó ẹni lórí àbá àkọ́kọ́ yìí pé nígbà tí asùlù àmàlì fún wa sọjọ bí ìkìláàsì kò lè kò lè ní ìjọsìn rẹ lára àwọn bá ti sọ pé ara yóò ba ìṣẹ̀lẹ̀ jẹ oṣù tó wà lọ́wọ́ torí pé iṣẹ́ tó bá ti ní iṣẹ́ ìjọsìn tí ọba ṣe tó bá ti nínú ìyá òun nínú àìmọdé iṣẹ́ rẹ̀ àìmọdé iṣẹ́ lọ́jọ́ kan lè wáyé ìlà náà tó yẹ àwọn nígbà méjì kí ni yóò bàtà ẹ̀yẹ wọn náà nígbà bá ẹgbẹ́ sọlọ sọlọ àwọn ẹgbẹ́ sọlọ ìgbà wáta nípa yóò fún nínú àdìsà tó wọlé wa bọ́lá wọn sọ àwọn ọba tó ní mọ̀lá àmì là ámàlá أشرك فيه أشرك معي غيري تركته وشركه خلاص انت بقى شيء شتى من عمل عملك نفس الوقت في سياق في سياق ايش؟ من عمل عملا في شتى اهم شيء ما في نفس في سياق الاثبات أنت شيء أي شيء يجسك قلبي يجعل كل شيء أشرك في إيماء غيره إذا كنا كشري الله سبحانه وتعالى وشركه الله قال إن الله سبحانه وتعالى إيقع هو أتي الله يمكن يقع أتوا أتوا قالوا بوشي مرة بوشي يقع كيف يقع ìtumọ̀ yẹn ni pé ọlọ́run bá subhanahu wa ta'ala àlẹ́mọ̀ àtọ́lọ́ ọ̀tọ́lọ́pọ̀ fún wa pé ẹni tó bá ti ti jókòó tí wọ́n bá ti wá mú nǹkan papọ̀ mọ́ ìjọsìn yẹn tí wọ́n kọ́kọ́ tó kú ìyẹn oṣù tó wọn náà subhanahu wa ta'ala àtẹ̀wá àti ẹgbẹ́ tó kù ìyẹn náà wọ́n ṣe bí wọn wà lórí láàbẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ àwọn nǹkan tí káàdì bá ti wá lọ́kàn nígbà tó ń ṣe ìjọsìn lọ́wọ́ yóò gba iṣẹ́ náà jù kò ní lẹ́sàn iṣẹ́ yẹn. ọ̀rẹ́ lẹ́sìn ní pé àwùyá aláàbàlá àmàlì wọ́n ní kí ẹ̀sùn jọ́sìn kan nítorí ọlọ́run sùhánù wọn àárẹ̀. bàbá wa jọ́sìn kan ìjọba fún báwọn èèyàn káyọ̀ nípa bọ̀ bóyá òun náà jọ́sìn agbègbè yẹn sì gẹ́gẹ́ bí ó yẹ mẹ́sílà fún ààrẹ lówu nílé ó kí wọn lọ́wọ́ orúkọ ikọ̀ ayé fún wọn lóhùn gbẹ̀dọ̀ wá ti tán dáwọ́ wọ́n wá síbi táwọn èèyàn wà káyọ̀ lè bá máa sọ yíké yíyá òun ẹ̀kọ́ ní àá àá mọ́tílà tí mo yàn lálẹ́ àá ó pọ̀ gbogbo mi ẹ̀yọ́ mi àá mo ṣe mọ́tílà àá mọ́tílà yẹn pọ̀ mi ó dáa mo ikọ̀ ayé fẹ́ mi lórí mọ́tílà yẹn ọ̀rẹ́ káàyàn ọgbọ́n fún òun sì dẹ́kun báyìí káàyàn lè rọwọ́ títí bàbá yòówù náà eléyìí náà iṣẹ́ òun náà bàtẹ́gbẹ́ ni àdúgbò ṣe kí ni kò bàtẹ́gbẹ́ dáa ìṣẹ́ lẹ́ẹ̀ta àbá yàtọ̀ ìlórí ilé rẹ̀ àbá kò tó òun náà bàtẹ́ rẹ̀ jẹ́ torí pé ó ṣe mọ́kùnrin tán lè láàyè àmọ́ ó bẹ̀ daga nínú àwọn ọmọdé ẹni náà ti fún yóò bàṣẹ jẹ wọn jẹ àtúmọ̀ ah, àwọn ní kàwéyà nígbà náà bàbá ẹni mọ̀tò lọ́sọ́ lá ẹni tó nínú ìgbà wáta wípé mẹ́ni ìsẹ́mi ìsẹ́mi ọ̀gbọ́ ọ̀rọ̀ wọ́n mẹ́ni yọ̀ọ́ ì yọ̀ọ́ ìgbà ọ̀rọ̀ àyè tó lọ́ọ́ bẹ́rẹ̀ pé ẹni tó bá ṣe ṣáà gbọ́ ni àti bó ṣe jọ́sìn wọ́n fẹ́ káwọn èèyàn gbọ́ wọ́n lè wọ́n mú àwọn àwọn àgbègbè tó bá tó wà sí ìyá náà ìsẹ́lẹ̀ ọlọ́run ìyẹn pé ìfúnbẹ́lẹ̀ ìfọ̀bẹ́sẹ̀ ọlọ́run ọlọ́run ní kìláàsì ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ìfẹ̀ yá lọ. mo làwọn èsì pé iṣẹ́ tí ọlọ́run bá fẹ́ pé ní ó ní ẹ̀kọ́ ọ̀bùn ní pé tó bá lẹ́sì ìyá náà wọ́n fi ní sọ̀rọ̀ lẹ́sì. ṣé iṣẹ́ iṣẹ́ ìlànà àfẹ́ wípé yóò gbẹ̀sán bẹ̀ rárá onílẹ̀tọ̀ọ̀tọ̀ tó ra ọlọ́run lọ pé eléyìí náà yóò ṣe kí ni yóò bàṣẹ́ abẹ̀lẹ̀ mọ́ wọn ọba ọkàn ní gbòòrò. gbogbo ọ̀tá bá tún ṣùgbọ́n kù ní ọ̀gbọ̀n lọ sọ ẹ̀ tó tí mo ń ṣe yìí ṣé kò wọ́n wọ́n yìí. ṣé kò ṣe pé káwọn ní ìwà ń bẹ̀? ṣé kò ṣe pé káwọn ní ìwà ń bẹ̀? ẹni ní ìwà bẹ́ẹ̀ ṣe ìfẹ́ pé ó ń sàrà ni yóò fẹ́ ṣe ojú táwọn ti ní òun wọ́n lè rẹ́ mọ́ ní tó jẹ́ àṣekù àwùjọ mi. eléyìí lára àwọn kan tí tí a yẹ tó máa ń kó wa yẹ bá ètò àgbẹ̀ yìí. tí a bá ti ṣe ìjọsìn kódà tí yẹn lọ hajj tí hajj rẹ̀ tí ò bá ti dé tó bá jẹ́ kó yìí yá rẹ̀ a káyọ̀ lọ́mọ bá yára náà dé àárẹ̀ ìdàlá yìí àbíká yẹn lọ́wọ́ pàá náà ní àlá yìí tó yẹ lọ́sọ̀rọ̀ àjò lọ́dún lọ́wọ́ àti gbogbo ó fẹ́ náà àti bí wàhálà tó ṣe ó dúró sínú àpẹẹrẹ pẹ̀lú lẹ́nu ọlọ́wọ́ àtúnṣe. kọ́nà sọ àwọn abúlé lẹ́yìn àwọn tẹ́lẹ̀ wọ́n máa ń ní wọ́n máa ń ní àwọn ìṣíwájú wọ́n máa ń ní ṣọ́ọ̀kì wọn ní yorùbá wọ́n máa ń ṣe wọn lóyún. àyìnbáyìí náà wọ́n yàtọ̀ tó wà ní ohun tí àbúrò wọn mọ̀ ọ̀kọ́ wa gbogbo àyìnbáyìí náà wọ́n ní ẹ̀ṣọ́ ọ̀tà hàn gbogbo tí àtọ́bá ọmọ gbogbo tí àwọn tó gbajúmọ̀ ni wọ́n máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú hadith níyà wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú hadith níyà àbí báàbù wọn kó sọ̀pọ̀ nípa báàbù tó jọ mọ́ wọn níyà ọ̀rẹ́ ìlà ẹ̀ṣẹ́ àwò àbáwọn náà wọ̀ níyà hadith wọn bẹ̀rẹ̀ hadith níyà ìyá àlùkò àlùmí hadith wọn bẹ̀rẹ̀ hadith wọn níyà kódà níbi tẹ́lẹ̀ wọn fẹ́ ní muslim báwo lọ́wọ́ fi ìlànà kò sí mọ́ wọn ní ẹ̀rọ inú sí àwọn àgbà òkú ní báwọn fúnẹ̀ tọ́wọ́ fẹ́ bẹ̀rẹ̀ ìdúkọ̀ ẹ̀kọ́ wọn máa sábà bẹ̀rẹ̀ pẹ̀lú àárín ìlú náà àwọn ìlú kí ló fà torí wọn fẹ́ àwọn ẹ̀rọ sí ní ìlànà tẹ́lẹ̀ ní aláàkọ́ nínú nǹkan tí ó lè kó ayẹ bá ìfúláṣì ẹlẹ́gbẹ̀jì òun náà ni a ti ṣe é التشريك في العمل لأن بعض من طبيعي إخلاص إخلاص مقابله شيئان إخلاص عشان يجاوب الإلم ولجاوب جاء السمعة لا سمعة أي إذا تشريك في العمل والناس لا يشجع في ذلك قال إذا تمشي يعني أوشي أوشي nítorí ọlọ́run ọba àmọ́ wọ́n tún fẹ́ gba ìṣẹ́ ìṣẹ́ nínú kò bá tẹ̀sẹ̀ ìjọkùn yẹn ó ṣe ní ọlọ́run wa kò tó tún wọ́n ó tún ó jẹ́ nígbà kẹrin ayé náà tuntun wa lẹ́yìn ìrànlọ́ bá ń pè ní àtẹ̀ṣe ìlànà. lápẹ̀júwe bẹ́ẹ̀ náà pé ọdún tó wáyé ìjọsìn náà ìjọsìn wọn fẹ́ yìí ó fẹ́ ṣe ìrànlọ́wọ́ pẹ̀lú pé kí n tẹ́kọ̀ọ́ wọlé ìtura ní àǹfààní ìtẹ̀lọ́gbọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn eléyìí náà ń darọ́ ọ̀hún àti ṣe é fúnra wọn àní ẹ̀fọ́ ní sọ́kàn nìyẹn láàrin bí ìyẹn mo ti sọ́ra ní eléyìí ń jẹ ohun ọ̀dàbí ìyá àti súnmọ́ èrìdà àwọn ọ̀dọ́ ni wọ́n bá ṣe dé máa bá lè lọ bá yìí àbá wọn lọ́mọ bẹ́ẹ̀ bùdà kàṣí kìíní ló kò bá ṣe dé ẹ̀ẹ́dì ìṣẹ́gun sẹ́ni ní àlejò àtàwọn ọmọ àwọn ọmọ àmọ́ ìṣẹ́lẹ̀ wọn máa ṣe òun ọmọ ní dáadáa yóò mọ̀ ní dáadáa kù الشباب رحمه الله صلى الله عليه وسلم عن ابن حديث في صحيح مسلم حديث عبد الله بن عمرو النبي صلى الله عليه وسلم ما من غازية تبدو في سبيل الله فيصيبون الغنيمة إلا تعجل من سيئة من الآخر على أن يكون هناك سوء مجازية الله سبحانه وتعالى هذا يقول الله سبحانه وتعالى هو أو أو owó òun ìgbàlódé ojú ọ̀nà àwọn ọ̀nà rẹ̀. Àlẹ́bí ní àjẹ́gbẹ́gbẹ́ tó ń kọ́ sí gba ìdá méjì nínú ìdá mẹ́ta ẹ̀sán tí ó gbàlùkẹ̀ yá. Ẹnìgbé ìdá ẹ̀sán tí ó gbà pátá sí mẹ́ta ó ti kó ìdá méjì ìdá méjì. Àlẹ́bí ọ̀sẹ̀ pé tó bá dàbí ìyá náà gbàlẹ́ kọ́ lẹ́hùn ìdá kẹta ní òkùnkùn àmọ́ pẹ̀lú ẹni tí ìbò kan yìí náà lọ́dún ìwà tó wọ́n jagun ní ọmọ ọ̀sán àwọn ọ̀sán aláàbò wọn ò ní ọrọ̀ mi àdébí ni wọ́n gba wọ́n gba gbogbo ẹ̀sán wọn pé. àbẹ̀rẹ̀ ní àwọn ìsọ pé ẹni tó bá ṣiṣẹ́ kan nítorí ọlọ́run wa ó tó wọn wá àlámọ̀ ìṣẹ́ àlámọ̀ ilé ayé tí wọ́n lẹ́yìn ṣe kí yóò dìbò eléyìí láti ṣe é sí ìlànà òun ni táwọn bá ní sọ̀rọ̀ níta ti lọ òun ni àníyàn ìbí kan ayé ìyá ìkẹdà àmúlò ayé ní àníyàn àníyàn yọ mẹ́rin àníyàn náà ayé máa fọwọ́ tó táwọn bá tó fọwọ́ àníyàn ló ń gbà ní àtìmáàlì àníyàn tó lè máa ní ìyàn ọwà àníyàn tó lè máa ní ìlà ọwà àtọ́ ẹlẹ́kẹ̀ẹ́ta wá ní pé àlùkọ́ dún pẹ̀lú àlù eléyìí òun ni táwọn fọ́ pàhámọ́ sọ̀rọ̀ nínú tí wọn. Ẹ̀dẹ̀dẹ̀ àdúgbò rẹ̀ gbé ìyẹ́bọ̀ ní ágùnù lọ́bọ̀ ọ̀pìn pé ìyẹ́fẹ́ ìṣìjọ. Gbogbo ìwọ́n máa fi ń ṣèkú ẹ̀ láàárín ìjọsìn kan àwọn ọ̀dọ́ tó bá jọra wọn. Àbí ìyẹn lè fi ṣèkú ẹ̀ láàárín ìtọ́bajẹ́ sẹ́ńsílà àti ìtọ́bajẹ́ ọ̀rọ̀ ẹ̀yà. Àbí ìyẹn lè fi ṣèkú ẹ̀ láàárín ìtọ́bajẹ́ ìjọsìn ìtọ́bajẹ́ àádà wọ́n ti di tẹ̀lẹ́gbẹ́ àti àásù bákan náà láti mọ́ àdájọ́ ní ìrẹ́pọ̀ àníyàn àníyàn wà láti dìbò ṣe ìlà àti pé ìwé òwúrẹ́ ní afẹ́fẹ́ ní àníyàn tí àwọn jáde ọkùnrin náà ń gbé àmàlà rẹ̀ ní gbogbo ìwé sọ̀rọ̀ rẹ̀ ní ìsìlá ìwé sọ̀rọ̀ rẹ̀ bájú wò ìwé sọ̀rọ̀ rẹ̀ bàtà àníyàn ló gbà pé ó náà lọ́wọ́ ẹ̀ tó lè háyé bọ̀ ṣé ó yẹ pé ó ti máa kún jáde lọ lọ́wọ́ ṣé ó yẹ pé ó ti máa kún mi dìbò àṣọ lọ́wọ́ ṣé ó yẹ pé ẹ̀sẹ̀ wọ̀sán mi lọ́wọ́ yìí. Láti bí ẹgbẹ́ ní ẹni tó dáhùn ìdáná wa, ó kó wẹ̀ ìyẹn lọ́wọ́, ó kọ̀ wọ̀lẹ́ nọ́mà ìrètàwá tamáwọ̀ yẹn, ó sórí rẹ̀, wàjà ìdílé àwọn oṣù lòlù, wọ́n ti di ah, òun mọ̀ dáhùn ìdáná òun ti fi gbé náà nìyẹn, ah, ti fi gbé wọn kó lọ kí ni ẹ̀fẹ́ tó ṣe yóò lọ fún àníyàn rẹ̀ ṣe fún òun ìbẹ̀rù jẹ́nẹ́mà kí ló bá ṣe tó kò sí àníyàn níbi ìgbéwò ẹ̀sílẹ̀ àlùdáná wa rẹ̀ bákan náà àwọn òṣùpá máa ń ṣòfò yà láàrin tó bá yà ìbàdà àti bá yà áádà lórí ìtàkọ̀rẹ́ kan níbi ìwẹ̀ ìwẹ̀ jẹ́nẹ́mà àti ìwẹ̀ gbé ìwẹ̀ kẹwẹ̀ ìwẹ̀ lásán àdéhùn àti sàwọn àyẹ̀tì náà wá fún àwọn tó bá jẹ́ náfìlà tẹ̀lé ìlú ọ̀ka àtẹ́jútẹ́jú ìtàmájú àti ìwọ̀n sórí ẹ̀dá ká nínú rẹ̀ alábẹ́ ìyẹ̀lẹ̀ á ti tó àti tó á ti máa tàbí tó tó ọ̀dọ̀ kí ló jẹ́ àbúrà ní òjì àníyàn làálù wọ́n yẹ kí àbá ti pinnu fún ọ̀gá ìṣẹ̀kẹ́ ní ẹ̀sìn tọ́jú ìkẹ́kọ̀ọ́ ló ṣe wọ́n wọ́n fẹ̀sùn wọn fáyé sọ́kọ́ ẹgbẹ́ ìdàkì ìdájú ìdájú yóò wọ́ sọ ìyá rẹ̀. wọ́n lẹ́yìn bàbá sọ́kọ́ ọ̀sẹ̀ lẹ̀ àníbi sọ pé àwọn mùsùlùmí kìtà sọ́ba da ojú kọjá ẹ̀ sọ́ba bára wọn dà ọ̀dà ojú ìjà kan wọn pẹ̀lú dà àní nípa tìlẹ̀ àwọn mùsùlùmí làwọn ẹ̀jẹ̀ ọmọlọ́wọ́ méjì àwọn ẹ̀jẹ̀ àwọn ẹ̀jẹ̀ àti ẹ̀gbọ́n alkọ́sì ẹ̀ ọ̀rọ̀ bá ti mọ̀kú ẹgbẹ́ tí wọ́n pa pọ̀ tí ó dẹ̀gbà tuntun jẹ́ ọmọ rẹ̀ àwọn ènìyàn ìnáwó àwọn ọ̀nà ìlú kúlẹ̀ àpá àwọn kan lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ lọ́kọ́ àwọn ènìyàn nígbà tí pinnu tó ń bẹ́ ti di ni òun fẹ́ pa ẹ̀ǹkejì ẹ̀ kí ni ọlọ́run bá ti dájọ́ lọ́wọ́ fún kí ni àníyàn àníyàn pẹ̀lú tí àníyàn á gbọ́dọ̀ yé gbogbo ń ta máa ń wò lọ́kàn wa ọ̀nà márùn-ún àlàáfíà lè gbẹ̀yìn sẹ́yìn tí nàbá wúlò bẹ́rẹ̀ tí nàbá wúlò bẹ́rẹ̀ àní hajj hajj wúlò lọ́pọ̀ kẹ́kọ̀ọ́ wá sí ọlọ́pàá wájú lẹ́rẹ̀ fún bàjẹ́ padà eléyìí ọlọ́wọ̀ lè gbéra kọ́ọ̀tì kí ni ọmọ ọlọ́pàá ọmọ bọ̀ ní ọkàn yẹn kò sí ìpinnu lórí ọlọ́wọ̀ lè gbéra àyíkù náà kí ẹ máa bá yẹn sọ bí ìdèrè ṣúgbà ìdèrè ṣúgbà ìdèrè ṣúgbà yìí àmọ́ kò kú pinnu pé òun ló ti tẹ́lẹ̀ òun ló wá. bákan náà ní hamu wa hamu lè lẹ́kẹ̀ yìí kí ẹ gbé òru òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí òun fẹ́ ṣe báyìí. èyí à ìbá kan bẹ́ẹ̀ bá gbé òru òun fẹ́ ṣe dáadáa kò bá dídá dáa ṣe kò ni wọ́n fi kọ́ lánàá fún èyí ló wá jẹ́ ìwọ̀n ní pé àlàáfíà nígbà bá jẹ́ pé nínú àà wọ́n gbìyàn léèrè ìlànà bá sọ pé mọ̀ wọ́n ti bẹ̀rẹ̀ fún ṣe kọ́tù hajji mu bẹ́kẹ́wù fàkọ́tù wọn fa hajji kò bí wọ́n ti fàṣẹ́lá yẹlé yaham fàájú kúlẹ̀ ha wíkàt ilẹ̀ àfẹ́ mi fàṣẹ́ yìí ìsìn òkú lọ́kà. عزمي من يوم تندشئ ولا لا أمة تنظر إن الله تجاوز عن أمتي ما وصفت ما وصفت صدورها ما لم تعمل او تكلم الذي نعمل يقول يشعب ذكوك وعلى جميل تباوي ليا ليا عمالك بادر عزيزيني كوفي شفاء أنا عزيزيني صلى الله كل قائد أنا عزيزيك تكويني ايه هون ماشي شلو اوه يا او كتل يكون أنا اياك نعبد فإياك انا السعيد عبد الله سبحانه وتعالى بمن وفاقه وعزه في يوشي عليكم وأبويه عليكم أنما هم يعني أن يتقاوى أما الله سبحانه وتعالى عليكم فتبالي كونوا يشكون و ويشكون أولي و كونوا بطلوا عقوم ونعمة هذا وصل اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى اله وصحبه سبحان الله وبحمده اشهد ان لا اله الا انت استغفرك اليك 这个完了，我们走了。